yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtẹ́lẹ̀ ìbàdàn olóyè lájì abbas gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. àti ọ̀rọ̀ ọmọ kòkó tètè wá ṣàgbọ́n wá lè ọ̀.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 bóòlù sì ní parẹ́ bóòlù bá ogún àwọn bàbá wa tá a jogún bá bóòlù sì ní bàjẹ́ tí ò sì ní di ohun ìgbàgbé mo dúpẹ́ òun bá a ṣe ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ òkúta ìbàdàn olóyè Lájí Abbas ní gbogbo ìgbà wúgbà tá a bá ti pè wá lórí ìtàn wa. àkọ́kọ́ mo dágbére o wípé a lọ sílùú ìpàpọ̀ ní ìpínlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní òkè ògùn mo dúpẹ́ o mo dúpẹ́ o fún gbogbo ẹ̀yà alátìlẹyìn káàkiri tìbútòrò àgbáyé ẹ̀yin tó ṣe pé èyí lè dá aṣọ́rò wa o ẹ̀yin lẹ ṣe agbátẹrù bá a ṣe lọ sí ìpàpó ní ìpínlẹ̀ ló jẹ́ fún mi torí wípé látìgbà tá a ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ ti ń ṣe àtìlẹ́yìn pé ẹ̀ ní jẹ́ kójú ó tì wá ẹ̀ sì jẹ́ kí ojú náà ó tì wá ní gbogbo bá a ṣe ń lọ bá a ṣe ń bọ̀ a ti lọ o a lọ ìpàpó o a lọ sí ìpàpó a sì ro mú bọ̀ a mú ìtàn bọ̀ a lọ ìpàpó a ro mú bọ̀ a sì rí àṣà ẹ ní bínú ni o torí wípé ilé ìta tó ń lò àti ìmọ̀ ọwọ́ ilé yìí dáadáa àtúntí ń lo áàpù míì torí pé a ṣàkíyèsí wípé èyí eh, àti gbogbo tí àwọn èèyàn kọ tàbá tó fẹ́ gbé e sórí YouTube bẹ́ẹ̀ náà ló tún ṣe ń gbà á kalẹ̀ látọ́níká hmm, tó dá ọgbọ́n ilé ìwò eh, eh, ìbò sì ti ṣe ayédẹ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti lọ sórí Play Store oríṣiríṣi tó bá fẹ́ rà bẹ́ẹ̀ náà ni ó rí olóyìn ìdá sanwó lọ́dọọdún bẹ olóṣù mẹ́ta mẹ́ta ń bẹ. ọmọ ya ọmọ ya ewé lè. pàpó ó jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé. orin olúkòso ọba rẹ̀ kújayé ilé mò ń lò ilé ẹ̀ wípé ìlú pàpó lọ ọmọ aláàfin Ṣàngó ìlú tẹ̀ ọmọ aláàfin Ṣàngó ló tẹ ìpàpó tá a lọ yìí ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ tí ààrẹ òpin tán ìwádìí ìjìnlẹ̀ gbogbo alẹ́ la rí ìgbà tí mo fi ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú kábíyèsí ẹlẹ́yinpó ti ìpàpó tí mo ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn ní ìjẹta tí bàbá sì sọ fún mi pé nǹkan bíi sixteen oh oh ni àtẹ ìpàpó pọ́mọ Ṣàngó ni ọ̀tẹ̀ tàbá wo sixteen oh oh sí ìgbà tí Aláàfin Ṣàngó ti lọ a rí i pé a fẹ́ rí tó two hundred sí three hundred years tí aláàfin Ṣàngó ti lọ tẹ̀sán pé ọmọ rẹ̀ gangan ọmọ Ṣàngó lọ́tẹ̀ ẹ gbogbo náà ni màá ṣe àlàyé níbo ni àwọn nǹkan báyìí ti máa wáyé kí ni àwa tá a jẹ́ olùwádìí ìjìnlẹ̀ bó la ṣe máa tún àwọn àárín yìí ṣe pẹ̀lú ẹ̀rí tí ó tí tí ó múlẹ̀ dáadáa nínú tá a fi gbé kalẹ̀ tá a fi pè ní ìtàn Yorùbá. mo dúpẹ́ láwọn ọmọ látòrí bàbá mi kábíyèsí ọba Abdulganiy àdìsá abíòye kejì ẹlẹ́yinpó ti ìlú ìpàpọ̀ kábíyèsí mo sì fìlà fúnlé adé o mo dúpẹ́ o látòrí bàbá mo dúpẹ́ o mo dúpẹ́ o. alára bá mi iná bẹ lọ́dọ̀ ọba kò sọ àdúrà mú ìjì náà sí abẹ́bẹ́ ìsàlẹ̀ ìjì ní èrú bùkẹ̀bùkẹ̀ náà abẹ́wọ̀ èlé o. mo tún dúpẹ́ lọ́wọ́ gbogbo òjòyè ìlú ìpàpọ̀ pátápátá ìjòyè lọ́kùnrin ni ìjòyè lóbìnrin ni o tó fi dórí ìyálòde tó fi dórí gbogbo ìjòyè pátápátá mo dúpẹ́ o. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìpàpọ̀ o mo dúpẹ́ lọ́wọ́ ọmọ gbogbo ọmọ ìpàpọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà. ìwọ̀lú baálẹ̀ ó ní sáà arábà mi sọ́kọ́ sí ìwọ̀lú tí mo fi ń kú. òṣìṣẹ́ àti aláṣẹ iléeṣẹ́ palm hotel nílùú ìpàpọ̀. ibùsùn àjọ orí ọkọ̀ ya sábà abẹ́rẹ́. mo dúpẹ́ lọ́wọ́ alága gbogbo ọmọ ẹgbẹ́ ìpàpọ̀ àti gbogbo ọmọ ẹgbẹ́ ìpàpọ̀ tí wọ́n wá ìdàgbàsókè ìlú ìpàpọ̀. mo dúpẹ́ o lọ́wọ́ ọmọ mi dáadáa ọ̀rẹ́ mi ọmọ mi dáadáa kọ́sìm àríyìnbí ọjọ́ tí èmi wọ ìpàkó ilé òun wá ìlú náà tó ń bọ̀ nìbàdàn ó ní ààrẹ sí mọ́tò yín lòún pàdé òun ò rí pé ààrẹ lòún pàdé ó sì tún padà bá mi ní ọjọ́ náà pẹ̀lú. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ikọ̀ àmọ̀tẹ́kùn fìjìláńtẹ́ iléeṣẹ́ ọlọ́pàá Eh, sọ̀lúdọ̀rọ̀ ni o eh, OPC ni o eh, àgbẹ̀kọ̀yà ni gbogbo ẹgbẹ́ olùdáàbòbò ìbílẹ̀ tó fi dé àwọn ọmọ ológun ni tó fi dé orí àwọn ọlọ́pàá ní ìlú ìpàgbó. kò sí bí màá ṣe wá dúpẹ́ o dúpẹ́ o tí ní dúpẹ́ lọ́wọ́ ọjọ́ ti pẹ́ o ọjọ́ ti pẹ́ o bàbá mi tó ti ń ṣàtìlẹ́yìn fún mi Báṣọ̀run Àgbàoyè ìlú Ìpàpó bàbá mi David Ọláìtàn bàbá mi Ọlátẹ́jú David Ọláìtàn Báṣọ̀run ìlú Ìpàpó mo dúpẹ́ o fún àtìlẹyìn yìí tẹ́ ti ń ṣe fún mi lọ́jọ́ tó ti pẹ́ bàbá gbà mí tọwọ́ tẹsẹ̀ wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ wọ́n ní ààrẹ òpè tàn gbogbo ìnáwó tó mo tẹ̀ tí kọ́kọ́ ṣe wọ̀lú ni bàbá ti kọ́kọ́ gbé gbẹ̀mú lẹ̀ ni bàbá kọ́kọ́ gbé lẹ̀ wípé àárẹ̀ òpètà ọ̀rọ̀ àgbà ni o ọ̀rọ̀ àwo ni o wọ́n ṣe kò bàbá àṣàṣùn ni o gbogbo ohun tó bá gbà owó rèé àgbà ọ̀tọwọ́ tẹsẹ̀ nílùú yìí. lẹ́yìn náà ilé ìtura tá a tún lọ bàbá ní àárẹ̀ òpètà èmi bá sọ̀rùn mọ̀ ń bẹ nílùú gbowó rẹ padà jíjẹ múmu tọ́ọ̀bà tó jẹ ètò ọba tó mu pẹ̀lú àwọn ọkọ̀ rẹ tẹ́ ẹ tó kó wá gbogbo mo tún gbé e kò wá mọ bẹ́ẹ̀ o mo dúpẹ́ lọ́wọ́ ayinba Basọ̀run ìlú Ìpàpọ̀ o mo dúpẹ́ o lọ́wọ́ ayinba yan aya Basọ̀run ìlú Ìpàpọ̀ fún ìtọ́jú tí wọ́n ṣe fún ìtàn Yorùbá. ẹni tó Ṣàngó ọ̀gá ọmọ bẹ́bọ̀ lọ Ṣàngó ọ̀gá o. bákan náà mo dúpẹ́ lọ́wọ́ ọmọ ẹgbẹ́ Ìpàpọ̀ lápapọ̀ àwọn náà ní kí ni bíbá sọdún bá ti gbé àwọn náà ó gbé jíjẹ múmu ààrẹ òpìtà owó oúnjẹ tún rèé tún gbà. mo ti lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọba o mo ti lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọba tí ìpàpọ̀ ó jọ mí lójú o inú àfikún fọ́fọ́ inú àfikún gbogbo òtákún gbogbo ìlú mọ̀ yí pé àwọn gba àlejò bàbá mi <laughs> ah, alága gbogbo ọmọ ẹgbẹ́ ìlú ìpàpọ̀ ààrẹ ọmọ ẹgbẹ́ ìlú ìpàpọ̀ wọ́n ní táwọn bá tiẹ̀ pé ńgbà táwọn ti ń gbókèké lájẹ́ àbáàsì lájẹ́ àbáàsì táwọn bá rí àwọn rò pé nìkan tí ó sẹ́ra ni wọ́n láwọn ọ̀mọ̀ pé gbogbo ẹja ti ń dààmú bú iná ẹ̀ ní òjò apá lọ èmi náà kọ́ ọlọ́run ọba ni. mo lọ ìlú ìpàpó ojú mi rí etí mi gbọ́. èwe lè ọkọ ya o ọkọ ya èwe lè rìn. àti wá dé o ká wá lukoro ẹ̀ fún wa lókù ká wá lukoro alukoro ni o ká wá lukoro fún wa ká má wàá jẹ́ ti wó ìta gbọ́ nínú wípé ọmọ aláàfin Ṣàngó ló tẹ lọ́jọ́ tó ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tí sì ń bẹ ní agbègbè wọn bá wọn bẹ̀ àwọn ìlú tí wọ́n jọ jẹ́ ẹgbẹ́ ń bẹ̀ wọ́n mọra wọn lókè ògùn hmm, ọ̀rọ̀ pọ̀ gidi gan bẹ̀ ṣùgbọ́n kọ̀ọ̀kan ni torí gbà mo débẹ̀ bíbí ṣe ń pè mí ìlú ń pè mí gbogbo àwọn èèyàn gbọ́ pé ààrẹ òpìtàn ti wá o wọ́n ti dé sí pàkó àwọn náà fẹ́ ráàrẹ òpìtàn kì í ṣe ti ọ̀rọ̀ ẹnu àwọn ìlú tí wọ́n fẹ́ kí n yọjú sáwọn ìlú méje ọ̀tọ̀ọ̀tọ̀ ìná fẹ́ kí n yọjú sí àwọn nígbà tí mo wà ní ìpàkó ṣẹ̀sìn mọ̀ pé bàbá àwọn tó bá wo bá a ṣe kéde ọjọ́ mẹ́ta náà la ní a fẹ́ lò ọjọ́ mẹ́ta la ní a fẹ́ lò kì í ṣe pé lílọ wa àdúpẹ́ pé kábíyèsí àti àwọn aráàlú ti fi àyè gbà wáyé pé arí òpè tàn ìgbàkúùgbà tó bá ṣe tán fún iṣẹ́ ìwádìí àwọn ṣe tán o gbogbo ìdílé kọ̀ọ̀kan àti gbogbo aráàlú àwọn ṣe tán ká bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí nípa ìtàn ìlú ìpàpọ̀ ní tààràtààrà lúkọrọ fún wọn gbàgbé pé mo mẹ́nu bà ọ̀rọ̀ tó ń wáyé o nípa òkúta eléyìí tí ó já sí ìlú pàpó ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún 2018 19 2018 nígbà tí òkúta ọ̀wọ́n náà tó já sí ìlú ìpàkú tó sì lọ bẹ́ẹ̀ tó ṣe pé ó lé ní kìlómítà àádọ́ta tó lọ níta gbọ́ ni pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n rán yẹn wá wípé kí wọ́n wá gbé òkúta wá láti ọdún twenty eighteen ibi tá a gbọ́ ọmọ ni wípé fásitì ìbàdàn iná ló wà ṣùgbọ́n àánú ṣe ni pé bàbá wa tó ṣe pé wọ́n ń ṣe agbátẹrù rẹ̀ nígbà náà nípa bóòlì ọ̀rọ̀ òkúta yìí eh, bóòlì wọ́n ṣe máa àbájáde rẹ̀ bàbá yìí ti jáde láyé o ó ti jáde láyé ilé jẹ́ kí ó jẹ́ èbù ẹ̀yìn kọ́ba ṣùgbọ́n síbẹ̀ náà ẹlẹ́yin tó gbọ́dọ̀ mọ àbájáde ìwádìí àti gbogbo ọmọ ìpàkó mo kí yín o gbogbo ẹ̀yin lẹ́tọ́rà wa ní fásitì ìbàdàn níbi tí sámẹ́ǹtì ti dulẹ̀ ẹ máa retí ààrẹ Laji Abbas ààrẹ òpìtàn ẹ̀ka tí ń bá mójútó rú nǹkan bẹ́ẹ̀ ìwádìí ìjìnlẹ̀ nípa rú nǹkan bẹ́ẹ̀ ẹ máa retí wa o bákan náà mo sì ń pe bá a ṣe pe gómìnà wa ká tó lọ tá a sì tún pè wọ́n nílùú ìpàpó náà látún pè wọ́n kẹsẹ̀ gómìnà wa ẹnjìnìà olùsèyí mákindé ní bẹ lórí àpèrè ìgbà náà gómìnà wa àná isaac abiola ajimobi eh, sẹ́nẹ́tọ̀ isaac abiola ajimobi ní bẹ lórí àpèrè ṣùgbọ́n ó yẹ kí fáìlì yìí kó ti kan gómìnà wa lára ṣèyí mákindé láti ọdún 2018 mo rò pé 2019 ni gómìnà wa gba ìṣàkóso torí náà níbo ni a bá iṣẹ́ dé lórí ọ̀rọ̀ òkúta tó ṣe pé ó pọ̀ torí àwọn tá a bá wò èmi fi gbogbo ẹ̀ kábíyèsí pé kì í ṣe ọkàn ńlá tí wọ́n gbé lọ àwọn míì wà ó sì ṣeé ṣe káwọn míì ó tún wà nínú ilẹ̀ àbáwọn míì ó tún wà níbòmíì eh, tó ṣe pé ìjẹ́wọ́ gbé àwọn irinṣẹ́ wá tẹ́ fi máa ń ṣe àmì nǹkan tẹ́ fi máa ń dìtẹ́ẹ̀tì àwọn nǹkan láti lè mọ̀ kí ni ṣé irin ni torí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti ń jáde nípa irú ti King Tut tó wà ní Egypt tí wọ́n gbé òkùtù rẹ̀ jáde á rí wípé àwọn arin kan bẹ ọ̀bẹ kan bẹ lọ́yọ̀ sọ pé wọ́n ṣe àyẹ̀wò ní ọ̀bẹ yìí o àti àwọn nǹkan tó ní kò í ṣe orí ilẹ̀ ayé wa ń bì ni wọ́n ti rí àwọn nǹkan ọ̀rọ̀ pọ̀ ń bẹ ni mo sọ pé ọjọ́ tí àsìkò ìtàn bá tó tá a fẹ́ jálu gbogbo Áfíríkà á sọ ẹ̀yin ò ní kú ẹ̀yin ò ní kú ìjọ náà ìtàn náà gbogbo alẹ́ láàgbọ̀ gbogbo ayé náà ní ọ̀gbọ̀n ìjọ tí bá fẹ́ sọ ìtàn bóòlù ayé ṣe bẹ̀rẹ̀ bóòlù ẹ̀ ṣe sọ áfíríkà pọ̀ bóòlù ẹ̀ ṣe sọ ayé pọ̀ tó fi débi tó dé gbogbo alẹ́ láàgbọ̀ pẹ̀lú ògbọ́lọ́ èmi ò ní pẹ̀ ò ní kú ẹ kú ojú lọ́nà etí táyé fi gbọ́ etí náà ò ní di ojú táyé sì fi wù ojú náà ò ní fọ́. torí pípẹ́ bí mo ṣe sọ àwọn ọmọ Ṣàngó lọ́tẹ̀ ìlú yìí nígbà tí ọ̀wọ́n náà jábọ́ síbẹ̀ a jẹ́ pé bàbá wa kí ọmọ ni àmọ́ a fẹ́ kí wọ́n ṣe ìwádìí ẹ rí i pé ìtàn àti iṣẹ́ ìwádìí lórí ipa òkúta ni mo bá lọ sílùú Ìpàpó mo ti fi àwòrán yẹn hàn wá tá a bá tún lọ wò lórí Facebook Ìtàn Yorùbá mo ti fi hàn wá àti lórí àwọn ètò tá a ti ṣe mo ti fi hàn wá dáadáa mo tún fi hàn wá nígbà mo wà tí mò ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú bàbá wa Ẹlẹ́yinpọ̀ ti Ìpàpó mo fi hàn wá pẹ̀lú mo fi hàn wá pẹ̀lú bákan náà bóyá wọ́n bá wa tan jẹnẹrétọ̀ ni ẹ̀ ní bínú ni o ẹ̀ ní bínú ni iná wa níbi ìmọ̀ ìmọ̀ ń jọ wá lójú inú òjá ti tan jẹnẹrétọ̀ iná wa máa ń jọ lójú níbi ni bá wa tan jẹ́ẹ̀mí sí pé ọlọ́run kẹ́ pẹ̀lú iná wa ń bí àwọn power bank ẹ má bínú àjò tá a lọ tá a dé àti kó àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a máa ń lò àti kó wọn wọnú stúdíò wá ní ibí yìí ẹ bá wa tan náà o. Mhm, gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn ló sì wà ní ó sì máa wà níta náà ẹ má bínú sí wa o ibi tí nàìjíríà tó bá wa dénú a sì tí ì ní ìfà tá a tó sọ pé tí iná bá lọ a sopọ̀ mọ́ náà la fi ń pe ọ̀pọ̀lọpọ̀ wa pé n tá à ń ṣe ojúṣe gbogbo wa ni káwa náà bá wa dá sí ojúṣe gbogbo wa ni kì í ṣe ti àárẹ̀ òkúta Lájí Abbas nìkan bí ó ṣe ti gbogbo ọmọ Yorùbá tí wọ́n fi tán náà ẹ̀yà òbọ̀yà lè sáré rí ìta àwọn àmọ́ lò. àwọn báṣì náà ti bí yẹn ṣe kókó akóyọ àrùn àkóyọ tó. àní bínú ni o àní bínú ni láti bá wa tan jẹnẹrétọ̀ tọ́lọ́dọ̀ wa ń lò níbi bẹ́ẹ̀ bá ń lo iná wa níbí iná wa a máa ń lo iná wákàtí méjì lé ní ní ogún twenty two hours iná yìí sábà lọ níbí èyí máa sábà máa fà ń gbà mí tá fẹ́ ṣètò gbà mí gan àìtí ẹ̀ wúlẹ̀ ní ìwòye pé ká lo jẹnẹrétọ̀ iná ni a lò ní tààràtàrà bá a ṣe ń ṣètò lẹ̀ gbàtà bá fi rí bíi ìṣẹ́jú bíi mẹ́ẹ̀ẹ́dógún iná yóò tún dé padà èèwọ̀ ni pé ká má fi iná sùn èèwọ̀ sì ni pé kí wọ́n múná wa lọ kọ́ kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kó tó dé báwa iná wa ní ń lo ìràwọ̀ gbogbo náà Ìbàdàn yòókù iṣẹ́ náà ti wá nu iná wa ní ń lo ìràwọ̀ gbogbo náà Ìbàdàn tó kù pátá bó ṣe rí nípa ìlú Ìpàpó tí a lọ ní Òkè Ògùn ní Òkè Ògùn bákan náà bákan náà a rí i pé a tún fi nǹkan kan hàn wá ní àná làámẹ́ta mẹ́ta tó ṣe yí pé a lè pè ní ìṣẹ̀ṣe a lè pè ní òrìṣà a sì lè pè ní àṣà a sì lè pè ní orò èyí ò káwọ́ gbé kà níbẹ̀ a rí nígbà tá a wà ní ọ̀dọ̀ kábíyèsí ni wọ́n ṣàlàyé fún wa nípa rẹ̀ tí mo sì ní àlọ nígbà tá a débẹ̀ ẹ sábà yí pé ọ̀pọ̀lọpọ̀ bùnmí tá a fẹ́ dé wọ́n tiẹ̀ ti bẹ̀rẹ̀ káwọn tó débẹ̀ wọ́n ti kó iyán lórí àwọn òkúta àwọn òkúta wọn dàbí ọta kéékèèké kéékèèké ni táàrí àwa náà rí pé nǹkan ìjọ ni nílẹ̀ la fi ń pe àwọn olùwádìí wípé ká tó jọ ká tó jọ òru ká tó jọ òru ìní wípé nígbà wọn kó bẹ̀ àṣà ni pé tẹ́ bá ti wá gbé e sí iyán tẹ́ bá ti kọ̀ yẹn lé lórí wọn kọ̀ bẹ̀ sí i bá ti ní là mẹ́ta mẹ́ta yóò là nọ́mbà tó ní kò tí ì tó o tó bá rí páwọn èèyàn pọ̀ tó ń là yóò tó ń là ó lè là sí márùn ó lè là sí méje bàbá àgbà sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí èyí pé àṣà níjọ̀hún tí wọ́n sì ń lò wípé tí wọ́n bá ti kọyán sí onímọ̀ bá wọn là tí sì mọ tó kálukú sì mọ ibi tí ẹ̀jẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìwádìí rẹ̀ táàtún ṣe ní orí rẹ̀ táà sí lórí ẹ̀ eléyìí la fi ń pe ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ pé irú eléyìí náà ó tó nǹkan tó ṣe pé lọ́dọọdún a lè sọ débi ìgbafẹ́ tí ó máa mú owó wọlé tí ó sì máa mú nǹkan wá ọ̀pọ̀lọpọ̀ àṣẹ́kùbọ̀ iná ìlà lè rí kó tó di pé wọ́n ó tún kó gbogbo àwọn nǹkan báyìí lọ tán tá à ní rí mọ́ irú agbára wo ní lò ṣé òótọ́ ni àbírọ́ àwa náà ìjọba wọ́n ṣe àkó ká àwọn oníwádìí ìjìnlẹ̀ àkó àwọn òkúta ní ìjọ nígbà á gbèsègbè rẹ̀ sì gbó náà síbẹ̀ àwọ̀ wà bá ṣe pé tèmi ìta pín náà bá pín tó náà sì pín àjẹ́ pé pé ṣùgbọ́n nìkan ló gbogbo ta kó jọ wọ̀ ó tó ká sọ níbi ìgbafẹ́ ó tó ká sọ níbi ìgbafẹ́ kó a ṣe àmójútó tó yẹ pé ó yẹ máa mú owó wọlé. bákan náà ṣe àgbàgbé pé kábíyèsí wọ́n sọ fún wa wípé ẹni tó tẹ ìlú ó bínú wọlé ni wọ́n sì máa ń fa ẹ̀wọ̀n rẹ̀ ẹni tó tẹ ìlú ó bínú wọlé ni ẹni pé sì máa ń fa ẹ̀wọ̀n rẹ̀ wípé nígbà tí ó sọ wọn tó gún bá dé o kí pe òun kò mọ́ jáde nígbà ọ̀yá ni wọ́n ń dẹ̀jà rẹ̀ tí a á rí i pé ọ̀rọ̀ páwọn èèyàn bínú wọlẹ̀ tógún bá dé ẹ lọ́ọ́ fa ẹ̀wọ̀n ẹ̀wọ̀n la máa ń pè ní chain ẹ̀wọ̀n la máa ń pè ní chain pé kí wọ́n fà á rí i ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mo fẹ́ pè wá sákìyèsí tí mo sì fẹ́ kó yé wa ṣùgbọ́n torí pé àsìkò tí ìwádìí ìdílé bá jáde ní tààràtàrà ilé tá a bá sọ̀rọ̀ nípa irú àwọn ẹ̀wọ̀n báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a ṣe ìwádìí lẹ́nu wọn àtàwọn àgbàlagbà àjọhùn wọ́n jó yé wa yí pé táwọn bá fa chéènì kìí ṣe ìlú kan ó wà káàkiri bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá tó bá àwọn tó nítàn tó jẹ́ mọ́ wọ́n lé ní twenty nílẹ̀ Yorùbá ẹ̀wọ̀n ń chéènì a máa padà táwọn bá ti jùlẹ̀ yọ ọkàn máa ń lọ ní tí ó fi lọ padà inú ilẹ̀ nísìnyí lọ ìdí pé ẹjẹ́ àjọbíra wa léèrè kí ni ń bẹ nínú ilẹ̀ yìí ṣé èèyàn ní ń fa ẹ̀wọ̀n yín padà ni ìjájọ wò ìmọ̀ ìjìnlẹ̀ wo ìní bẹ́ẹ̀nbẹ́ tẹ́ ọ̀pọ̀lọpọ̀ bá rí àwọn tí wọ́n bá ń ṣe bíi olórìṣà àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n bá ń bu epo pupa ìmíì tí wọ́n bá ń bu àdírísì tí wọ́n bá ń bu epo pupa sí kò ní yọ̀pọ̀lọpọ̀ kí nǹkan tí ń bẹ nínú ilẹ̀ wọ́n nílò nǹkan tí wọ́n fi mọ́ ọ́ìlì ẹ̀ palm oil tí wọ́n fi máa oil ẹ̀ tí ó fi lè máa yí kí wá ní ìjẹ́ ọ̀pọ̀lọpọ̀ sì wù àbí àti wú wọ́n ti gbé lọ kí ló wà fún kí ló ń sọ pé tí wọ́n bá fà á yọ mọ ẹ bá ṣe ń fà á yọ mọ tú tí bá yìí sí ṣe kí ni o trading yóò sì tó máa ká padà fún ara rẹ̀ bóò ló ṣe jẹ́ tó ṣe pé bàbá ti fà yóò jáde bàbá sì ti débi tí ó ti ibi ìwọ̀nba tí ó kùn ta yóò tún dúró ọ̀pọ̀lọpọ̀ nǹkan láì kíyèsí ẹnu pé tàn pé ti fà á o kí là ń fà kí ni fà á padà kí ni wọ́n gbé bẹ̀ ìjà àwọn irú ẹ̀ tó wà mọ́ mo rí àṣẹ́kùbọ̀ nǹkan tó ṣe pé nígbà tí mò ń ṣe ìwádìí láwọn ìlú ìṣẹ̀ǹbáyé náà ni tó ṣe pé eléyìí wá wà níta eléyìí wà àmọ́ chéènì wọ́n ti gé e lọ wá ìgbà mo ti gbẹ ẹ kínní yìí ni ọpọlọpọ nǹkan ní jẹ́ ẹ̀ka àṣírí ẹ̀rí pé mo sọ fún wa rí pé ọ̀rẹ́ mi kan ó wà ní United Kingdom ọmọ ọba ni lòun nílà nígbà wọn wà ń kékeré tẹ́ bá lọ ààfin àwọn ère tẹ́ máa ń sí tẹ́ máa fi ṣeré ìkan wá níbi yàrá lẹ́yìn kò wá pẹ́ ogun òtí ẹ̀ fọkàn sí nígbà tí ó yá ọba ère yìí ní mùsíọ̀mù UK United Kingdom ní London lọ́hùn ni wọ́n á sọ fáwọn tó wà níbẹ̀ pé ìlú mi wọ́n ti gbé èrè yìí o ẹ máa gbọ́ o ìlú mi wọ́n ti gbèrè ìlú rẹ bí ibo ìlú mi ni kódà tí mo lè sí lẹ́yìn yẹn ni àkéne kò sí ojú sísí ń bẹ̀ ó sì sí torí ó sì dé padà wọ́n wá lọ pé àwọn aláṣẹ museum yẹn wá pé àmọ̀lé mọ̀ wọ́n wá ní kó wá sí fún wọn kò sí fún wọn kò sí fún wọn ọmọ ọba ìlà nìkan ló lè sí ẹ̀jẹ̀ ọba ìlà nìkan ló lè sí kí n máa bẹ́ẹ̀ sọ̀tọ̀ kí ló ti sọ pé àwọn ọmọọba nìkan ló lè sí àwọn òyìnbó wá ojú ibi sísí rẹ̀ wọn ò rí ọjọ́ kejì ni wọ́n gbé kú òbẹ́ níbi tó wà pé ṣèṣe pẹ́ni yóò gbé lọ́lé àrò ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a ní ẹni ndòmí gbà tí àwọn Yorùbá ò ní sáyẹ́ǹsì tẹ́lifíṣì yìí ò òfìfo orí ni wọ́n ní òfìfo orí ni wọ́n ní ni la fi ń pè wáyé pé ìmọ̀ ìjìnlẹ̀ wa jẹ́ ká mójútó. mi ò fẹ́ pẹ́ púpọ̀ ní orí ètò lónìí bákan náà ní àná nígbà tí mo wà ní ìlú ìpàpọ̀ lókè ògùn mo pàrọwà sí ẹ̀yin èèyàn mi ní ìkìrun mo ti gba ìpè tó lé ní márùn láti ìkìrun mo sì ti gba àwọn text message lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ní ìkìrun oníwà ń wí ẹlẹ́yìn ń wí ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ kírun wá sí ìkírun pẹ̀lú ṣùgbọ́n mo fi ń dá wa lójú tí aáwọ̀ lórí ọ̀rọ̀ òye bá wà nílẹ̀ èmi lọ sí ìlú bẹ́ẹ̀ o tọ́rọ̀ aáwọ̀ òye bá wà nílẹ̀ èmi lọ ṣùgbọ́n gbogbo ìwádìí tí mo bá ṣe yóò wúlò ní láti mọ kí ló fà á àmọ́ ọ̀tún àmọ́ òsì èmi bá wọn dá sí ọ̀rọ̀ aáwọ̀ òye ìlú kankan èmi bá wọn dá sí ṣùgbọ́n àtúpàrọwà sí gbogbo àwọn ọmọ Ìkìrun ẹ jẹ́ ká ṣe sùúrù ìkírun ò ní bàjẹ́ ẹ jẹ́ á ṣe sùúrù igun kìíní igun kejì igun kẹta ẹ jẹ́ ká ṣe sùúrù á sì rọ ẹ̀yin ìjọba wa pàápàá ẹ̀yin gómìnà wa ẹ̀yin olóṣèlú ẹ má jà á fi gbogbo nǹkan ṣe ọ̀rọ̀ òṣèlú ìlú ò ní torí wa bàjẹ́ o ìlú ò ní torí wa bàjẹ́ Eh, bákan náà mo rò yí pé Òṣogbo ni àáfàì ti ṣe àáfàì ti ṣe wáàsí tiẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run bóyá lọ́la ó lè jẹ́ àárọ̀ ọ̀la ó lè jẹ́ ọ̀sán ọ̀la ń gbé wáàsí àáfàì ìwà ẹ sì gbọ́ tóun náà tún sọ tóun náà tún sọ ká tó tó wá fèsì ni pé ká ṣọ́ra ẹ̀yin bàbá wa tí ẹ wà nídìí ìmọ̀ nílẹ̀ Yorùbá bí a tẹ̀sán bá rí báwọn bàbá ṣé wọ́n ti ẹ̀ gbọ́ sí wọn lẹ́nu tí wọ́n gbọ́ sí wọn lẹ́nu àfáàyè sọ̀rọ̀ débi wípé ó sì ń sọ̀rọ̀ tí ń tako ara rẹ̀ tí ń tako làákàyè àwọn tápà tápà ni Odùduwà ti jáde kíní ẹ máa làákàyè nígbà ẹ máa gbọ́ ṣé kẹ́yìn kẹ́ ẹ sọ nípa ọ̀rọ̀ ìtàn Yorùbá ẹ gbájúmọ̀ tọ́lọ̀ ń fi ràn yín ẹ gbájúmọ̀ tọ́lọ̀ ń fi ràn yín síbẹ̀ lẹ́nu kẹ́ ẹ sọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀tà ń sọ̀rọ̀ ẹ sì ń takora rẹ̀ àwọn èèyàn ibi mo máa ń sọ ibi tẹ́ ẹ báyé lẹ́rù báyé ti bẹ̀rẹ̀ ṣe àlùkùránì tí ò bu ọdún fún àwọn ànábì kankan tí ò sì júwe dáfídá ọdún wọn mọ̀ tí ò sì bu ọdún fúngbà ẹ̀kún omi noa tí ò bu ọdún fúngbà tó dà ànábì ádámọ̀ sí lẹ́rù láàrin ànábì ádámà sí ànábì noah ọdún mẹ́wàá ni ẹgbẹ̀rún ọdún kan ni ṣé one million years lẹ́pẹ́ tí ò yé yín nù ọ̀pọ̀lọpọ̀ bí èèyàn bá sì ṣe ríran mọ́ iná ẹ̀ ni ó rò pé nǹkan ṣe mọ́ nígbà wọn bá sọ pé tó àsìkò yìí o sígbà tá a bí ànábì muhammad o iye ọdún báyìí ni ìgbà ìgbà tá ànábì ṣe ń jíra o one thousand four hundred years sẹ́yìn ni wọ́n wàá fi ẹ̀mí gbé yín gbé yín ànábì Ibrahim bàbá bàbá rẹ̀ kò gbọ́dọ̀ ju two thousand years àbí three thousand years lọ sígbà ìgbó ẹ̀kún omi noa kò gbọ́dọ̀ ju four thousand years lọ ìgbà dídà ànábì Ádámù kágbé sábẹ́ ẹgbẹ̀rún ọdún mẹ́wàá làákàyè lẹ fi ń gbé iṣẹ́ ìwádìí kọ́ lẹ fi ń gbé làákàyè ni. ọlọ́run tó sọ nínú àlùkùránì wípé òun dá àwọn èèyàn níran níran ó sì fún wọn kálukú lẹ́sìn rẹ̀ àti ìlànà rẹ̀ pé ọlọ́run tó bá wù mí ni nínú surato maida Quran chapter five verse twenty eight tó bá wù mí ni mo lè ṣe gbogbo yín lẹ́yọ kan pọ́rọ̀ mi lọ́rùn ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ èdè ń sọ̀rọ̀ tápà ọjọ́ wo ń pé ọjọ́ wo ọwọ́ àfi ń wé Yorùbá Ilé Ifẹ̀ more than eleven thousand years more than ten thousand years more than fifty thousand years more than hundred thousand years nígbà tẹ́ ẹ̀ jáde tẹ́ ẹ bá kéwú ẹ lọ ẹ lọ yunifásitì àní azari ní Cairo ẹ níyé máa pa àlọ́ bí mùsùlùmí lọ́dọ̀ àlẹ́ azari yunifásitì ilẹ̀ ní Cairo nígbà wọ́n dé Áfíríkà wọ́n bá wa pé nǹkan rèé wọ́n rí táwọn èèyàn dúdú ti ṣe lọ́jọ́ tó ti pẹ́ wọ́n wá mú pé ọ̀dà o kí la lè jẹ láèrè lára àwọn eléyìí ẹja àwọn òótọ́ da ń bẹ̀ wọ́n gbà pọ̀ mọ́ wọ́n dà pọ̀ mọ́ Islam ṣé Al-Azhar University ti Morocco làkọ́kọ́ òun ti lọ ti kí lorúkọ ẹ̀ egypt tunisia ti lọ wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ Andalus ní Spain tẹ́ mú ìmọ̀ ìmọ̀ ká tó sọ tàwọn ti Istanbul Turkey lónìí wọ́n mú ẹ̀sìn wọ́n mú ọ̀làjú ọbẹ̀ ìtẹ́nbálá Áfíríkà wọ́n kàn mọ́ kí ló dé sọ pé wọn ò gbé yunifásitì àkọ́kọ́ kọ̀ wá láti Saudi Arabia kọ̀ wá láti ilẹ̀ Lárúbáwá Arab country kọ̀ wá láti Arab tó sọ pé yunifásitì àkọ́kọ́ lórílẹ̀ ní sàmánì tá a wà yìí áfíríkà làkọ́kọ́ òní kejì òní kẹta ìkẹta ló wá survive ló wà lórí ẹsẹ̀ rẹ̀ dòní ní Al-Azhar University àwọn akẹ́kọ̀ọ́ tí ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ lọ́dún two million ni gbogbo akẹ́kọ̀ọ́ tẹ́ máa ń ní two million mílíọ̀nù méjì ìlú míì ò tó mílíọ̀nù méjì ìlú míì kò tó mílíọ̀nù méjì tẹ́ bá fún yẹn ẹ̀ẹ̀mẹ́yẹ local government tí wọ́n fún wọn ẹ̀ẹ̀mọ̀ pé odidi state yìí ìmọ̀ tí wọ́n bá lọ́dọ̀ wa láfíríkà ni wọ́n papọ̀ làwọn mímọ̀ fi gbé kalẹ̀ àwọn mùsùlùmí ìgbà náà torí wọ́n pé wọn ò takò mọ́ áfíríkà wọ́n gbà pọ̀ mọ́ ni táwọn bá máa wí ọmọlẹ́yìn ànẹ́bì ìlàkọ̀kọ̀ dá yunifásitì àkọ́kọ́ lẹ̀ kò ṣe dálẹ̀ nílẹ̀ lárúbáwá kò ṣe dálẹ̀ mẹ́kà bí mẹ́dínà nígbà tí wọ́n débi tí ìmọ̀ ti dùnmọ̀ lọ ah south africa rèé ìtẹ́ nílẹ̀ wọ́n gbà mọ́ ti wọ́n wọ́n wá gbà mọ́ tiwọn wọ́n jẹ́ papọ̀ ìní wọ́n wá fi wá gbé Al-Azhar University kalẹ̀ kí mo wá fẹ́ sọ bọ̀ ẹ wá lọ wo àwọn professors àwọn doctor àwọn doctor ló pé wọ́n ti gba doctor doctor doctor doctorate nínú ìmọ̀ ẹ lọ wò wọ́n ẹ lọ máa wo documentary ẹ máa wo tírà àti ẹ̀kọ́ ìwé tí wọ́n kọ nípa ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ ìwádìí tí wọ́n ti ṣe kìí sí àáfàá abẹ́ẹ̀lé tí ẹ kàn ń sọ̀rọ̀ bí wọ́n ṣe mọ àwọn onímọ̀ kúkúrú àwọn èrú ẹ̀yìn kọ́ àwọn àgbà àfáà tó nímọ̀ tó ṣe pé a gbé e fún kéèyàn máa kéèyàn wá máa sọ yorùbá ò nímọ̀ nígbà tí ò dé sí ẹ rí lọ sí èsì ìlú èrè lọ wo àwọn èrè wá bí àwọn onímọ̀ pé ẹjọ́ àwọn èrè yìí bí ọdún mélòó ni ìwádìí sọ pé rédíò kábọ̀ tẹ́sí fún ẹ tí wọ́n ti lò gbogbo orun táwọn obìnrin ṣe lónìí àwọn ọlọ́pàá wọn lo bẹ́ẹ̀tì ṣùgbọ́n tí máa ń ṣẹlẹ̀ ní pọ̀pọ̀lọpọ̀ ìgbà míì tẹ́lómi ìbá lọ wọ́n máa wọ́n pín nínú àwọn èrè káàkiri irú ẹ̀ irú ẹ̀ bẹ́ẹ̀ bàdàn tó ní pé um, ibẹ̀ náà sì ni first national museum ta ní àwọn òyìnbó láyé àwọn museum láti sọ bẹ̀ẹ́ di museum wọ́n wá pín in ọ̀pọ̀lọpọ̀ àwọn èrè míì torí over one thousand five hundred ní àwọn terracotta yẹn àwọn èrè wọn èsì ẹ̀ náà ló sì ti pọ̀ jù ní áfíríkà èmi débẹ̀ ni mo sì bá bàbá wa oyè àgbà oyè tí wọ́n kọ ìwé tó ṣe pé lé wọn ohun ibẹ̀ ni ọlọ́mọ ń ṣàmójútó bí tẹ́ máa ń ṣe àwọn ilé sí ẹ̀ sí èsì ẹ̀ sì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òru inú òru lẹ́gbà lo èsì ẹ̀ mo mójú mi débẹ̀ ni kò sì ṣe ìwádìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èrè ohun wọ́n wá fi ṣe iṣẹ́ ọ̀nà bí wọ́n ṣe ń lo ayé tiwọn pé ó ṣeé ṣe o káwọn ọmọ sí mọ́ bá a ṣe ń lo sáà wa nì ẹ ti ń gbẹ̀bí bẹ́ẹ̀ ojú ọ̀yà pé à ń bímọ bá a ṣe ń gbẹ̀bí nì ẹni tí ń lọta bá a ṣe ń jẹun nì oríṣiríṣi nǹkan ìní bẹ́ẹ̀ lásẹ̀kùbọ̀ tààrí. àwọn òyìnbó sì ṣiṣẹ́ ìwádìí pé kì í ṣe pé wọ́n kó wá ibẹ̀ náà wọ́n ti gbẹ́ wọn tẹ bá sì nígbà mo lọ sílùú ìníṣà ìníṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn ìbejì èjì ògbè tí mo bá wọn ya fọ́tò á rí irú àwọn nǹkan tí ẹ ti ṣe ní èsì ẹ̀hún iná ẹ̀ ní ẹ̀mí náà lọ́lọ́wọ́ á ní kó gba ara tiwọn náà wọn ọ̀kọ́ wọn wọn wá tó fi ń dára àwọn ìtara sì ń sọ wọn ti lọ káàkiri gbogbo àgbáyé kò sẹ́nì kankan tó ń ṣe bẹ́ẹ̀ lómi ìbá ń ṣe ọ́ yà lọ́dọ̀ wọn ni iná ẹ̀ ni wípé ẹ wá wo ọ̀nà tọ́lọ̀ ń gbé gbà tẹ́mi bá ń tọpinpin nǹkan ẹ̀ máa ń tọpinpin débi tí bá ń lọ. ẹ̀mí náà lọ́wọ́ bà láwọn ìbejì wọn ọ̀kọ ẹ wá wo oríṣiríṣi àrà tí a fi ń dá ẹ lọ fídíò nígbà mo ṣe fún wọn ó kún bẹ lórí Facebook kún bẹ lórí YouTube láwọn ìbejì kéèyàn wá láwọn bàbá wa tó ṣerú èèyàn wọn ò ní mọ̀ sáyẹ́ǹsì wọn ò mọ bẹ́ẹ̀ ṣe ń kọ nǹkan wọn ò mọ bẹ́ẹ̀ ṣe ń kà nǹkan wọn mọ bẹ́ẹ̀ ṣe ń mẹ́ṣàn kan nígbà tí kan Yorùbá ò ní kíní àrokò ni wọ́n ń pa kò sí orílẹ̀-èdè kan láyé tí ọ̀pá àrokò kódà yálà ọmọ ọkọ o ọmọ ọkà o àrokò ń bẹ tipẹ́ ni ké àìmọ̀ ọkọ mọ̀ ọkà kọ́ ló fa àrokò yálà ọmọ ọkọ ọmọ ọkà àrokò ń bẹ jẹ́ fún ọ nìkan torí tá àbá tó jó yé yín bẹ́ẹ̀ bá délé ẹlòmíín ní ìsìn tẹ́ bá bá ẹsìn wájú rẹ̀ tẹ́ ń gbèrè ẹsìn ẹ tó lè ní wọ́n ń bọ́ ni gbogbo nǹkan náà ní bíbọ lójú aláìmọ̀kan tí ọba délé èèyàn tọ́jà alágbára tẹ́ wá ya ẹsìn síwájú ìta rẹ̀ tẹ́ ṣeun tọ́wọ́ ká ẹsẹ̀ méjèèjì sókè. Okay onítùmọ̀ tó bá délé èèyàn tó jẹ́ alágbára tí ẹṣin tó ká ẹsẹ̀ kan sókè onítùmọ̀ tí ò sí láyé mọ́tò ti kú ni o ọwọ́ abẹ́ lè rẹ̀ ọkẹ́sẹ̀ méjì ẹsẹ̀ méjì ń bẹ lókè ẹsẹ̀ kan ẹsẹ̀ méjì ọkà ọwọ́ wájú sókè ọwọ́ afẹsẹ̀ tẹ̀yìn tilẹ̀ onítùmọ̀ ọwọ́ rẹ̀ Ọka ka ẹsẹ̀ kan sókè ọwọ́ iwájú kan ó sókè ó fẹsẹ̀ méjì tilẹ̀ ó fi ẹsẹ̀ kan náà lélẹ̀ ó nítumọ̀ ọwọ́ adélé alágbára ọwọ́ abá tí ẹ ṣeun ọwọ́ méjì rẹ̀ ń bẹ́ńlẹ̀ ọwọ́ méjèèjì ẹsẹ̀ méjèèjì ń bẹ́ńlẹ̀ ó nítumọ̀ àkọ́kọ́ tọ́ ọ bá ba pípé ẹ̀sìn náà ọka ẹsẹ̀ méjèèjì ọwọ́ méjèèjì sókè ọwọ́ afẹsẹ̀ méjèèjì dúró àrokò tí wọ́n pa ni pé alágbára ni o jagunjagun ni o àmọ́ ó ṣubú lójú ogun ó bògùn lọ. nígbà wá débẹ̀ ọwọ́ méjì lẹ́sí ní ẹsẹ̀ méjì lóní ọwọ́ agbé kòókè ọwọ́ kan bẹ nílẹ̀ ẹsẹ̀ méjì ń bẹ nílẹ̀ ìtẹ́sọ ni pé hmm, kò kú lójú ogun àmọ́ àbọ̀dé ogun ló kú kí ló sì fà ọgbẹ́ tó gbà lójú ogun lọ́pàá kò fọwọ́ rọrí kú ọjọ́ ìrora kú ni pé ah, alágbára ni àmọ́ ń bọ̀ wá délé alágbára tó ti gbókìkí rẹ̀ tí gbogbo ìlú ti gbókìkí rẹ̀ ọwọ́ bá ẹsẹ̀ iwájú ilé rẹ̀ tí ń yà èrè tí ń yà tí ń gbé wájú ilé rẹ̀ yálà onígi ni o tìkẹ́ni o tí ń gbé sí yàrá rẹ̀ ni o àbẹ́gbé sórí ìbòjì rẹ̀ ni o ó fi ọwọ́ méjèèjì lélẹ̀ ó fi ẹsẹ̀ méjèèjì lélẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wà nílẹ̀ ètí ẹ̀ ń sọ fún wa ni wípé wọn ò pa lójú ogun kò sì gbọgbẹ́ lójú ogun nígbà tí ó kú ó dàgbà ilé rẹ̀ ló kú sí ìdínú àròkọ ẹ̀sìn àwọn bìíní tọ́nà míyàn gùn wọ bìíní ti bìíní kò gbé ẹsẹ̀ kankan sókè bẹ́rẹ̀ rí wà nílẹ̀ ni ọ̀nà míyàn fọwọ́ rọrí kú ni gbogbo òtàn tá a sì gbọ́ nípa ọ̀ràn míyàn kò sí ìtọ́sọpọ̀ ọ̀ràn míyàn wọ́n pa lójú ogun ọgbẹ̀gbẹ́ ni o ọ̀fọwọ́rọ̀ orí fún ni àròkò ní. kì í wá sí lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá nìkan bó ṣe wà káàkiri àgbáyé nù àwọn àṣà ayé kan á máa wọnú ara wọn ẹ tó ní Yorùbá lọ́lẹ̀ tẹ́ ń gbà kankan àrokò ni wọ́n ń pa kò sórílẹ̀ tí èé pa àròkò. kò sórílẹ̀ tí èé pa àrokò dòní olónìí làrokò sí ń bẹ lọ́dọ̀ àwọn alágbára ayé ẹnà sì ń bẹ láti ìjọba ayé ẹnà àwọn ológun a sì máa lò wọn a máa pè ní military code wọn máa tẹ́ máa ń wí ó sì lójú ẹ tí wọn ò bá fẹ́ kọ́ mà sírí kò ní mọ̀ tó pé ẹnà ogun máa bẹ irú ẹ̀ ni tá a fi ṣẹ́gun àwọn fúlàní ìlọrin lógun òṣogbo ogun fúlàní tá a jà ní òṣogbo ẹnà èlò odò èló lowó odò ilẹ̀ nù tá a fi ṣẹ́gun military code tá a lò ní ọdún eighteen forty eighteen forty. ìwà àbáyé pé à ń pàrokò ìbéèrè tó béèrè ni wípé ṣèràn Yorùbá ò sí nínú àwọn tó mọ̀ ọ́n kọ tí wọ́n mọ̀ ọ́n kà láyé ni ìbéèrè tó ọba béèrè ni ṣèràn Yorùbá ò sínú ìran tó mọ̀ ọ́n kọ tó mọ̀ ọ́n kà láyé ni tó jẹ́ pé àrokò là ń pa ilẹ̀ yorùbá máa kọ mọ́ká a ti kọ a ti kà ṣùgbọ́n ọ̀sẹ̀ ṣe é bó ṣe ń jẹ́ wípé bó ṣe wà káàkiri àgbáyé nù ní ìgbà tí anabi muhammadu ó fi dé sallallahu alaihi wasallam ẹ bá ń bí pé nílùú jẹ́ ti bí èèyàn mélòó ló lè kọ ló lè kà àwọn tó lè kọ tó lè kà tó kù sí lọ́dọ̀ àwọn olóòṣà náà ni wọ́n sì ń lò ó nípa káràkátà àti káfíkọ òsàálẹ̀ náà ni káfíkọ ọ̀kan tó bá jẹ mọ́ kò sá wọn lẹ̀ ìdí ló ń gba wọn lọ ogun àkọ́kọ́ ogun bádàrè tí wọ́n bá ànábì jà tí wọ́n lọ kánábì mámọ̀dínà tánábì ṣẹ́gun wọn wọ́n wá mú àwọn tó mọ ìwé kọ tó mọ̀ tí wọ́n mọ ìwé kọ tí wọ́n mọ̀ ọ́n kà mú wọn ànábì ní pé ní tí wọ́n fi ra òmìnira ara wọn ni pé tẹ́ ẹ bá ti kó àwọn èèyàn ti wá níwù tẹ́ ẹ ti sọ wọ́n do ní mímọ̀ ẹ ti ròmìnira ara yín ẹ wo klọ́ọ̀sì ànábì sọ pé ẹ̀tún gbọ́dọ̀ gba islam lágídí o ẹgbẹ́ gbọ́dọ̀ gba islam o tẹ́ ẹ bá ti kó àwọn èèyàn ti wá níwù ọ̀tán ẹ máa bá ti yín lọ ọba wù gba islam ọba wù ọ́ mọ́ gbà á tọ́lọ́lọ́ náà sọ pé kò síjẹ nípa nínú ẹ̀sìn ṣùgbọ́n ilẹ̀ wa bá wa jà a sì ṣẹ́gun yín amúyín gbogbo ìlú wọn ti máa ń gba ìtanràn àmọ́ wọ́n tó ọ̀bá wa rówó san tó o sì mọ̀wé àbáríkà ìwé tó ọmọ ó ti jowó lọ ìwé tó ọmọ ó ti jowó lọ toró ní tó lè sọ̀yàn dolówó tó lè sọ̀yàn dọlọ́rọ̀ ẹ̀rí lónìí gbogbo kọ́ ọ̀mọ́ pa bísínẹ́sì torí tọrọ tọ́ọ̀ bá ti lọ sí yunifásitì páálí lásán làwọn ọmọ bíi ní gbékene kìnní kan báyìí gbà wọn bá lé wá kìnní kan ẹsẹ àbí nǹkan wá kìnní kan sèkìdìrí kìnní kan kìnní kan kankan kan rétíò kan tán àwọn bá máa wù ìmọ̀ ìjìnlẹ̀ nu ìmọ̀ ìjìnlẹ̀ nu àwọn tó sì ń kọ tó ń kà pọ̀ láfíríkà ọ̀pọ̀lọpọ̀ làwọn òyìnbó ẹ̀sẹ̀ ń ṣiṣẹ́ ìwádìí àbí ẹ wo ti agbárí òkú tí wọ́n gbé jáde ní ìwo eléérú ní ọdún 1964 lẹ́yìn ọdún kẹrin ta gbòmìnira a ti ń pariwo láti ẹjọ́ àwọn òyìnbó ti gbé lọ ìjọba ìpínlẹ̀ Ondo ò sì bá wa dá sí i lájọ mo ti ń ṣètò á pé mò ń bú gómìnà Akérèdọ́lù ni ẹ̀yin bẹ́lẹ̀ ṣe káwọ́ gómìnà ẹ̀ sì lọ fi hàn àmọ́ tá a bá pè wọ́n sákèésì ọ̀dà pé èébú lẹ máa ń fẹ́ èébú ṣùgbọ́n mi ò ráyè gbogbo èèyàn òkè wa ni pé à tí bá kú ti ń dùjọba wọn ó pè mí pé kí ló ń fẹ́ mo fò ó wọ́n ti gbágbárí òkú yìí lọ nígbà tí wọ́n ṣe kábọ̀ rédíò fún àbí rédíò kábọ̀ ni tí wọ́n ṣe fún ẹ̀tọ́ ọkọ ṣe ní pé ẹgbẹ̀rún ọdún mẹ́tàlá ló ti lù thirteen thousand years ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ṣe ìwádìí mi tẹ̀sí wọ́n rí pé ẹ̀tọ́ ọkọ ṣe ń ṣe àṣìṣe pé one hundred and forty one hundred and forty thousand years ló ti lò ẹgbẹ̀rún lọ́nà ogóje ọdún one hundred and forty thousand years agbárí òkú ti lò bẹ́ẹ̀ bá sì wọ àwọn onímọ̀ sáyẹ́ǹsì ìgbà tí wọ́n gbé sí páwọn èèyàn ti ń wà lórílẹ̀ ayé six million years ni wọ́n gbé sí six million years tẹ́ bá wo inú jọ ìfihàn johannu tẹ́bá sì lọ wo inú ìwé John uh, gospel according to John òun bù yí pé nígbà wọn bí pé gbà wọn Jésù máa padà dé ẹtọkọ gospel according to according to John oníjẹ sọ pé nínú ẹ̀yin tí mò ń bá sọ̀rọ̀ yìí ìran yìí ò tí ì lérè kọjá títí tẹ̀yin ó fi rí tí gbogbo ẹ̀ wà sí musẹ tọmọ ẹ̀yin ó fi mọ ọbọ látọ̀run padà ìyún ni pé ó bu hundred years àmọ́ ńgbà tí ó wáyá wọn wá dúró dúró dúró wọn ò rí lára àwọn ọmọ lẹ́yìn tó tún jọ ọmọ lẹ́yìn ńlọ́wọ́ akọ the book of Revelation òun wá fura pé Jésù ń bọ̀ kò dé hundred years ọwọ́ atún mi ìkọ́ sínú Revelation pé ẹja bo ẹgbẹ̀rún ọdún kan lòun wá bẹ̀rẹ̀ sí ní mú tiẹ̀ mọ́ ní mú ìròrí tiẹ̀ ọ̀rọ̀ Jésù tẹ́ bá lọ wọ àwọn báàbù tẹ́sẹ̀ ní ìṣèwọ́ bí tí Jésù bá ti sọ̀rọ̀ rẹ́ẹ̀dì lẹ́ẹ̀mọ́rí tí wọ́n fi kọ́ ọ̀rọ̀ tí wọ́n nu èrò tiwọn nu ẹgbẹ̀rún ọdún kan wá kọjá ẹgbẹ̀rún ọdún méjì kọjá ayé ò tí ì parẹ́ alukurani ò sọ ìgbà táyé máa parẹ́ ànábì ọ̀gbù ọdún báyìí torí wípé bí a bá ṣe rí mọ náà láṣẹ rò pé ìgbà tá à ń lò mọ àwọn ọmọ ìjìnlẹ̀ wa dé wá ní pé mílíọ̀nù mẹ́fà ọdún làwọn èèyàn ti ń bẹ gbọ̀ngbọ̀n láyé mílíọ̀nù mẹ́fà ọdún ẹ wá bá ń bi àwọn àáfàá mi o ẹ wá sọ̀tàn mílíọ̀nù mẹ́fà ọdún àbẹ́lẹ̀ ẹ̀gbọ́n tọ́lọ́ sọ lálùkù á ní pé àwọn kan bẹ tá a ti pa wọ́n rẹ́ tá a ti ẹ̀jẹ̀ kẹ́ ẹ̀ mọ̀ kankan nípa wọn wọ́n wà lára àwọn tó ti bọ́pọ̀lọpọ̀ mílíọ̀nù ọdún lọ. Yáhájúùjù àti Májúùjù Olúbíkin àti Ọ̀sán Ìbíkin ìtàn ọdún wo lẹ pè é ọlọ́run sọ nínú àlùkò náà God and my yájújù àti májújù ìtàn ọdún wo lẹ pè é ẹsùn ìgbà tó ṣẹlẹ̀ ẹsùn ìgbà tó ṣẹlẹ̀ ṣé wọ́n ń bẹ láyà bí wọn ò sí mọ́ ìjókòó jẹ́ má máa sọ ìtàn tẹ́ ẹ̀ bá mọ̀ àwa ń ṣèwádìí ni kì í ṣe pé ààrẹ ògbójá ààrẹ òpìtàn nìkan á gbé báíbù á gbé kúránì á tún wọnú sáyẹ́ǹsì àwọn èèyàn la sọ fún yín ẹ lọ ra ìwé tí wọ́n ń pè ní the bible the quran and science àwọn mímọ̀ ti parí nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni mò ń sọ lásán ẹ rò pé àwọn àwọn òyìnbó àwọn onímọ̀ wọn ń gba islam wọ́n rí i tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́sẹ́ rẹ̀ dáadáa yìí wì wọ́n rí i tí ń bẹ́ẹ̀ máa lò pàrọ̀ pẹ̀lú sáyẹ́ǹsì ni wọ́n rí i tí ń bẹ́ẹ̀ máa lò pàrọ̀ pẹ̀lú sáyẹ́ǹsì ní ìmọ̀ tó ga pẹ̀lú sáyẹ́ǹsì èdè tó tẹ̀gbà tẹ̀lẹ̀ kájọ pàdé dé ń sọ̀rọ̀ bí nà kí sọ̀rọ̀ pé mo jẹ́ mùsùlùmí sáyẹ́ǹsì rèé kúránì yóò tako sáyẹ́ǹsì àwọn tí wọn gbọ́rọ̀ yé ni tí ẹ kàn máa ń kẹ̀kẹ̀kẹ̀ bó ṣe rí bó ṣe rí nì kúránì sọ àsọtẹ́lẹ̀ pé ẹ jáde lọ sínú òṣùpá tẹ́ ẹ bá lè dá sámọ̀lú ẹ dá lu ó sì sọ pé ẹ líle sí àfitọ́wọ́ yín bá gba agbára nígbà wọn sì rí amẹ́ríkà ọ̀lọ́ rọ́ṣíà ọ̀lọ́ amẹ́ríkà ọ̀lọ́ Russia lọ nígbà wọ́n ń gbìyànjú àti ṣe pléènì Amẹ́ríkà lọ́kọ́kọ́ jáde yìí pé aníkíní kan ò ní gbéèyàn kò ní fò débi pé yóò gbéèyàn fò Amẹ́ríkà lọ́kọ́kọ́ takò Amẹ́ríkà ló wá ń ṣe pléènì ní wá ń lo pléènì jù láyé gbogbo àrà tó kù dé lè fi nǹkan tí bá ń fò lójú ọ̀run dára ẹ̀wọ̀n lè dá iná ẹ̀ ní pé ẹjáwá náà ò jí lójú oorun Amẹ́ríkà náà ti wà nínú àìmọ̀ kan rí ìwà wà Amẹ́ríkà lónìí wọ́n sílẹ̀kùn lẹ̀ fún gbogbo èèyàn kílẹ̀ rò pé bàdá fi gbé yìí ìbàdàn ní tí amẹ́ríkà ṣe ìbàdàn náà ṣe ń gbà gbogbo èèyàn máa wá tó bá ti lè fakọyọ tó bá sì dé bàdàn wá pẹ́rú ni wọ́n mú ọ lẹ́rú wọ̀lú tó bá ti lè lo ogun tó fẹ̀mí rẹ wéwu tó rẹ́rú méjì tó kó fọ́gà rẹ̀ wọ́n lè ṣẹ́rú mọ́ ẹnikẹ́ni tó bá ti wọ̀ bàdàn kì í ṣẹ́rú mọ́ ìlọsíwájú nù. mo wà ní ààfin kábíyèsí ọba ẹlẹ́yinpọ̀ ti ìlú ìpàpọ̀ ọba yẹ̀kínì àdìsá adémọlá abíóyè kejì bàbá wa ní pé a ti ń sọ̀rọ̀ lọ láàárọ̀ nígbà wá di àárín kan wọ́n fẹ́ ní wọ́n ṣe àdúrà kó kálukú ọmọ lọ bàbá ní rárá ẹ jẹ́ kí àwọn onílù kí wọ́n wá ka ẹ̀ka wọ́n wá kàbẹ́sẹ̀ máa ń kí àwọn ọba òkú bàbá wa tò ní ìní ọba ṣé kẹẹ̀ẹ́dógún kọ́ni àbí kẹrìndínlógún bàbá wa tó ní bàbá kẹrìndínlógún wọ́n wá ń kà wọ́n ń kà wọ́n lu ìlú náà wọ́n fi ń lu torí tá a lò lórí ìlú ó fẹ́ lé wákàtí kan wọ́n wá sọ fún ojú tó lé pé ẹ̀ka ni tí wọ́n ń ṣe o mo ní gbogbo tí mo ní sọ wá rẹ̀ tí wọ́n ń lu ìlú ibi tó lágbára sí ohun gan lè máa lù ú yóò sì máa jáde ń bá gbọ́ tó náà bá gbọ́ lù yọmọ tó lù tó bá ti lè kì í bọ̀ gbogbo tí ń sọ tọ́ ẹ bá gbí pé kó wá máa wí lẹ́nu ó lè mọ̀mọ́ àwa parí nígbà tó wá ń sọ fún ojú tó lé mo ní ṣùgbọ́n àwọn pòfẹ́sọ̀ wa àwọn pòfẹ́sọ̀ wa tó dà ìlú yìí wí nǹkan èmi ò gbọ́ lù ẹni tí ń lùlù tó gbọ́ lù gan àṣẹ ní fi ń lù tẹ́ ẹ bá ní kọ́ wa máa sọ tí ń lù ó lè mọ̀ lè sọ àfi tá a bá pẹ nìkan tó bá gbọ́ tí bá ń tu ìtì ń sọ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà láti yejọ́ ẹ̀ àwọn pòfẹ́sọ̀ wa tún fẹ́ẹ̀lì wọn ò lè ṣe irinṣẹ́ tó ṣe pé tẹ́ bá ti ń lu ìlú àwa tá a gbọ́ lù yóò mọ̀ jáde á sì mọ̀ gbọ́n tí ń sọ òyìnbó ṣe ṣe tó ṣe pé tẹ́ bá tẹ̀sí mẹ́sẹ̀gì yóò ka mẹ́sẹ̀gì àwọn dictionary tá a ní lórí fóònù tá a bá ti tẹ̀ báyìí yóò ka gbogbo dictionary fún wa wọ́n ṣe ṣe ti ń ka alukuran wọ́n ṣe ṣe ti ń ka báíbù ibi tọ́pọ̀ lọ́wọ́ wà náà lọ́wà a sì kí ni gbogbo yunifásitì wà fi kẹ́ ẹ dá sẹ́lẹ̀ ní pòfẹ́sọ̀ ọ̀rọ̀ tá a lá ní kẹ́ ẹ dá sẹ́lẹ̀ ẹ wá tẹ̀ tó lè ṣe yún un náà àbẹ́bọ tó nílù nílù ṣé ẹbọ tó nílù àwa la sì ní ìyá àlù ìlù tí ń sọ̀rọ̀ lèyìnbó fi pè ní talking drum wọn ò ní ibì kankan jọ̀dọ̀ wa lọ ibi táwọn bàbá wa wá bá dé lánàá náà ní ń bẹ èyàn ò wá tì ní irinṣẹ́ pé òyìnbó ò gbọ́lù èmi ò gbọ́lù olójú ẹni tó gbọ́lù ọ̀dà ò kẹwàá ní irinṣẹ́ tó ti pé ìmọ̀ sáyẹ́ǹsì ti yín ẹja pé àwọn bàbá wa ìmọ̀ sáyẹ́ǹsì wo wọ́n fi wò tó ṣe pé ìlú kan tí wọ́n ṣe ti ń sọ̀rọ̀ náà káwa pàápọ̀ káwa kì í kan bọ̀ tó pé tẹ́ bá ti ń lù irú àwọn ẹ̀ka tẹ́ máa lù káàkiri ààfin ọba ìtàn ọba máa jáde á sì lè máa kọ́ lẹ̀ ibẹ̀ lẹ́yìn tí mọ̀ pé nǹkan bẹ̀ ẹ mọ̀ pé nǹkan bẹ̀ lẹ̀ Yorùbá àwọn tán ní Yorùbá ò ní àṣà ìlú wọn á sì máa fi ìlú parókò ìyún ọ̀hún sọ pé wọn ò mọ̀ kọ mọ̀ kà ṣáájú ìyún ọ̀hún sọ pé wọn ò mọ̀ kọ mọ̀ kà ṣáájú ni pé ká ṣọ́ra tẹ bá wá ní bá àfa ẹsẹ̀ ń sọ̀rọ̀ ẹ rí i pé ń rí dínkù ìran Yorùbá èmi èébú àáfà ṣùgbọ́n mo sọ ilé pé ọmọ àlè Yorùbá ni ọmọ ìrankíran ni Islam kọ́ alukurani kọ́ ọ̀ ń sọ̀rọ̀ ń play wáàsí ẹ̀ wáàsí ẹ̀ fún yín lọ́la ẹgbọ́ bó ẹgbọ́ bó ẹgbọ́ ohun tó fi ń pe Yorùbá bí ṣe ń sọ̀rọ̀ àwa Yorùbá ṣé ìsìláàmù tó wá gbé lórí ṣé ìrẹ́ bàbá rẹ ṣe ìsìláàmù ju bàbá mi lọ. èmi tó ń wò yìí gbogbo ẹnu mo fi lè sọ jẹnẹrẹsàn karùnún ìkeje ń bẹ nílé wa gbogbo lórí ìsìláàmù náà ni àtọlẹ̀dọ́lẹ̀ àfààní wa lórí ìsìláàmù ni o ò lè rí ìdílé àwọn àfa àpilẹ̀ àtàwọn tẹ́ níbẹ̀rù ọlọ́run karamọ́ ẹ̀yẹ sì rẹ lárúbáwá wọn ò lè pín wọn ò lè pín nǹkan lárúbáwá kọ́kọ́ láyéláyé àfitẹ́tẹ́ bá fẹ́ gbowó àfẹ́tẹ́ bá fẹ́ lò ọ̀tán wọn á fẹ́ ẹ bí ṣe ń ṣe ẹ wò tó kọ́ sọ̀rọ̀ náà láti wò mo rò pé ti kì í lò náà ti ń sọ̀rọ̀ ẹ sọ Yorùbá ò ní làákàyà ní sáyẹ́ǹsì àlófin àlófin lọ sáàfin olúwo kan sọ pé ẹ àwọn bàbá yín tó ti jẹ olúwo wọn ò lófin wọ́n wàá bí ọ pé kí làwọn yan àwọn ìjòyè fún pé ọba ọba ọgà pàṣẹ bẹ́ẹ̀ nígbà tí ò ní làákàyè tí wọn ò gbọ́n kankan pọ̀ ọ̀rọ̀ lẹ yorùbá wọn ò lófin. ìka òfin tí yorùbá ti ṣe lẹ́gbẹ̀rún ọdún kan tí sì mẹ́rin ẹ̀ wọn ò lófin yorùbá ò lófin ìní wọn lófin ogún pínpín yorùbá ò lófin ìní wọn lófin ọmọ títọ́ yorùbá ò lófin ìní wọn lófin pé ẹ bá pààyàn á pa yóò bó lófin ìní ò sí olè jíjà jàǹdùkú ní pé bí tó bá kó kàn lẹ́lẹ̀ tó fẹ́ tà tó bá ti kó òkúta bá ti ṣe kinní sí iye náà lọ́ọ̀bà yóò bó lófin wọn bà lélẹ̀ nǹkan pé débẹ̀ ká mú ọ ọ lọlé ọba bíbẹ́ lórí rẹ yóò bó sì lófin yóò bó olófin ni orí yeye ní mògùn ìpín ẹ̀ṣẹ̀ ló pọ̀ wọn ò lófin wọn ń dájọ́ sí mògùn mo ogún àbọ̀ ọ̀kan ọdún ẹgbẹ̀rún ọdún kan sẹ́yìn Yorùbá ò sí lófin kí ló dé tẹ́ máa parọ́ ẹ sì máa sọ̀rọ̀ yọ́ máa dójú tì yàn wọ́n wáá jọ wá máa kó gba àwa mùsùlùmí pọ̀ wọn ò ní mọ̀ pé yìí kàńdá ni Yorùbá ò lófin bá tó wá fẹ́ lófin kọ́ a sì lásà sáwá sì yanjú ìní lárúbáwá ṣáájú kánẹ́bì ó tó dé ọmọbìnrin wọn ò fálù rẹ̀ wọ́n máa ń sin ọmọbìnrin láàyè àbẹ́yìn kọ́lẹ̀ kọ́lẹ̀ sọ fún wa jẹ́kátí àfún wa àmọ́ ńlẹ̀ yorùbá àwa máa pọ́n ọmọ obìnrin lé ìyálóde ìyálọ́jà yèyélúfẹ̀ yèyélúwà erelú àwa ń pọ́n obìnrin lé àwọn epo obìnrin kò sì sí nínú ìtàn nílẹ̀ yorùbá pé yorùbá pa ìbejì rí kò sí nínú ìtàn wa àmọye aláàfin àmọye ọba àlùtọ́jẹ́ bejì kò sí nínú tàn wa ẹ mú tàn wa wá pé à ń pa ìbejì níbi tẹ́lẹ̀ tí bíbejì jù láyé ilẹ̀ ìbàràpá ní igbó ọ̀rà Yorùbá ò sí lófin. àwọn lárúbáwá nígbà tí àfàjẹ tó sọ̀rọ̀ kẹrin ní Ọ̀rànmíyàn sẹ́rù ọmọ bá náà Yorùbá ń pọ́nlé tó ṣe pé bàbá àtọmọ wọn jọ bá obìnrin sùn àwọn lágbáwò ẹ̀ ṣe àwọn lágbáwò ẹ̀ ṣe wọ́n èé fi ọfà pín nǹkan tọ́lọ́ ń kì wọ́n lọ pé wọ́n máa fi ọfà pín nǹkan ṣé wọ́n máa bá àwọn lágbáwá àwọn àwọn ọkùnrin márùn-ún wọ́n wà á lọ bá obìnrin kan sùn ìtàn ló fẹ́ gbọ́ àwọn ọkùnrin márùn-ún wọ́n wà á lọ bá obìnrin kan sùn nígbà wọn bá wá bá obìnrin kan sùn wọ́n wà á máa sọ́ngbà tó bá wá lóyún tó bá wá bímọ ẹni tó ọmọ bá jọ wá ẹ̀jẹ̀ lágbájá ẹ̀ báyìí ló mú àwọn márùn-ún o wọ́n bó obìnrin kan sùn àbẹ́lẹ̀ nínú tí à ẹ̀rẹ̀ nínú tẹ̀lé lágbáwá tẹ̀lé ẹ̀rẹ̀ míyàn ké títí ọ̀rẹ́ míyàn nígbà àṣìṣe ìwádìí ọwọ́ á méjì àwọn àgbàgbà pé ọba mákin àti Odùduwà gangan ni ọ̀sángangan ọba mákin kèésì tẹ bá lọ wo àwọn tó sọ pé Odùduwà àti Ọ̀kànbíni ní táwọn náà sọ ní pé ẹnìkan ló ti kọ́kọ́ ọmọ lọ́wọ́ kọ́ ń fẹ́ kí bàbá ó tó wá fẹ́ ọmọ ti rí ọ̀dà ó lójú ogun ni o ó rí láàrin ìlú ni o irú ẹ̀ ní tó láàrin Akínọlá àti Kúrúnmí tó mú obìnrin arẹwà òun ti kọ́kọ́ bá sùn ọwọ́ tó lọ mú bá ọ̀gá rẹ̀ kùrùmí kùrùmí náà tó bá sùn nípa ah, èyí eh, eh, obìnrin bá ní à ah, ọlọ́mọ àṣà náà mi o tàbá lóyún ní ìsìnkú àmọ̀tà alámọ̀pá lóyún fún ọmọ sẹ́sẹ́ ọ̀gá sí ìlú àbíkùrùmí pé ajẹ́kù lọ́mọ sí ẹ̀mí wá gbé fún mi mo sì pálù tó sì dùnkù ọgbà gbogbo dúkìá rẹ̀ ọba mákì ni o ògún ni o ọ̀kánbí ni o ẹnìkan ti kọ́kọ́ fẹ́ kó tó di pé Odùduwà fẹ́ ní tàwọn ọlọ́ba mákì sọ pé ọba mákì fi ń lé ọba mákì fi ń lé inú kí pé sẹ́ńtà ti fẹ́ ẹjọ́ òbí mẹ́ẹ̀ẹ́rìíràn nígbà tí ó wà bímọ ọmọ lájà ló bí apá kan dúdú apá kan funfun funfun rẹ̀ sì ṣe funfun bálábì ti lágbáwá àwọn lárúbáwá náà máa ń ṣe tó ṣe pé ọkùnrin márùn-ún lè bóbìnrin sùn nígbà máa wá bá obìnrin sùn tá wọ́n wà á ṣe kí ni wọ́n wà á máa sọ nígbà tó bá lóyún tó bá bímọ ẹni tó máa bá jọ tẹ́jẹ̀ ìbámu ẹni ẹ̀tọ́ fẹ́ máa sọ pé àṣà báṣà burúkú ṣe ń bẹ́ẹ̀bì lójú tiẹ̀ náà ní bẹ́ẹ̀lẹ̀ lárúbáwá àmọ́ tiwọ̀ wá burú tiwọ̀ wá bàjẹ́ bíi tiwọn tọ́lọ́ fi gbé ànábì dìde tiwọn bàjẹ́ débi wípé àwọn a máa ń sin ọmọ obìnrin láàyè lásìlẹ ìpọlọgbà tó lọ sọnù àlùkò àlùkò ẹni tí jọtọ bá àwọn ọmọ tẹ ẹ pa wọn mọ ju wọn mọ bí lè gbé ẹsẹ wo láṣẹ tẹ ẹ fi pa wá. yẹlẹ ìlú àbá àlùkùránì ṣe kò níbẹ̀ làlùkùránì náà sọ pé àwọn ọmọ ẹ̀yọ́ ọmọ bí lè ẹsẹ wo láṣẹ tẹ ẹ fi pa wá gbàtà nẹ́bí bẹ̀rẹ̀ tó kìlọ̀ fún wọn pé ọmọbìnrin ọmọ ni bí ọba sóbìnrin sí wọn wọ wáyé tọ́lá àwọn ti gbàgbé tó bá ti bímọ obìnrin kọ̀ọ̀rọ̀ ọmọ bí nílẹ̀ Yorùbá ẹ ń bá bímọ wọ́n gbàgbọ́ ọ̀rọ̀ ọmọ bí ń sọ wọn sọ̀rọ̀ wọn ó sì máa takora wọn ẹ wàá máa gbé láàkáyè tí ò sí ẹ kéwú ẹ jókòó ti kéwú ẹ lera àáfàá tó ṣe iṣu ní tààràtààrà kọ́ mọ wí kẹtẹkẹtẹ nípa ilẹ̀ Yorùbá táwọn àáfàá bá ń ṣe wáàsí bàbá wa Mustapha Sunusi Suglu nísọlọ tẹniléke dárò dáwà ń ṣe wáàsí kanjọ kan yóò wà ń bẹ̀ ní nísọlọ tó tẹ̀síìrì wọn máa lọ ń gbọ́ nígbà gbogbo nísọlọ ẹ̀ tí òkú parí ọ̀nà sọ̀gbẹ́ lẹ́rìí òun ń bẹ lọ́rùn agbábí àkásù nọ́mbà four ni mo gbé mo kọ́kọ́ ń gbé ní nọ́mbà sixty eight Mushin Road ni mò ń gbé ilé náà lọ́wọ́ inú street agbábí àká kí n tó wá wọnú agbábí àká kí n tó wá bọ́ sí nọ́mbà four tẹ̀sí gbogbo wa máa lọ gbọ́ nínú àwẹ̀ bàbá wa ní pé ní ọdún kan ẹ̀gbọ́n bàbá àwọn kan ń bẹ pé eléégún ni pé tí ọba gbégún yóò wà àwọn àti bàbá àwọn ọjọ́ máa ń ṣe torí àfààní bàbá tó gbà bàbá Mustapha sùnú sí sùgbùlù ní kírun ìkírun kan náà àgbòbí onílé obìnrin. bàbá Mustapha sùgbùlù sì lọ máa kí bàbá Sheikh Adam Abdullah Ali lọ́ọ̀rì. wọ́n wá ní òjò pápánu lé bàbá àwọn lọ́dún kan. bàbá ìwà wa gẹ́gẹ́ bí alájọbí ní bá ń sunkún. ah àbúrò mi kíní kan ní bá ń sunkún wọn láwọn wá ń wòye pé á eléégún rè bàbá àwọn àfà àwọn wá ń wo alájọbí bàbá àwọn ní tí wọn rẹ pé à ẹ pẹ̀lẹ́ mọ́ Ọlọ́run agbára Ọlọ́run wọn kan ṣe bá kẹsàwó kan wọn ti ń bá fẹ́ jọ ṣe ìjókòó ẹbí ìjókòó ara wọn jọ jókòó àmọ́ níjọ́ tó bá ti gbé ẹ̀kú rẹ̀ wọ̀ kì í yálé bàbá àwọn làkúndín wálé ẹ̀dín ìsìláàmù rèé nílẹ̀ yorùbá àwọn bàbá wa rèé pẹ̀lú màá torí pípé ẹ wá báyé ibi tó ti rọ̀ láyé ìjọ ẹ tó bẹ̀ kẹpẹ nìkan ní kèfèrí wọ́n bẹ orí yín ni nígbà tí wọ́n ń bẹ tí wọ́n lágbára lójú méjèèjì àwọn ọba ọba gbogbo ni ọba ló nílò ọba lọ́la sí àáfà yẹn ṣe bàbá ọba o ọ̀rọ̀ àáfà bàbá ọba ọ̀rọ̀ ọlọ́rin lèyí ó ti ṣẹlẹ̀ Abdulsalami lọ́kọ́ jẹ́ ọba Ìlọrin àkọ́kọ́ Ṣéhù Álímì ni bàbá rẹ̀ òun ọ̀jọba tó fi lọ tí má bá fẹ́ sọ wọ́n wà máa ní àáfàá ló bí ọba àlọrin àáfàá ni bàbá àáfàá Álímì ni bàbá ọba àlọrin ọ̀tán. ọba àwọn wọn nílùú ńgbà náà àwọn wọn ń dájọ́ àwọn wọn ń ṣẹ̀sìn ìlú bá àáfàá ọba sì wọlé mọ́ nígbà tó gbé gbogbo àwọn àáfàá yìí ọ̀mọ̀ tàwọn ọ̀mọ bílù rí odi máa ń bẹ tí máa ń yí ìlú po irú ẹ̀ ń bẹ ní ìwò èyí sì mẹ́rin ẹ̀ wá gbogbo ọ̀pọ̀lọpọ̀ fọ́tò òwò odi ìwò odi ògbómọ̀ṣọ́ mo ní lọ́wọ́ mo ní lọ́wọ́ fọ́tò three hundred years ń bẹ lọ́wọ́ mi fọ́tò two hundred years ń bẹ lọ́wọ́ mi odi ti máa ń yí ìlú po. tí àlejò bá wá fẹ́ wọ̀lú oníbodè a máa wà wọ́n mọ̀ kí ní bá bọ́ọ̀lù ọ̀dọ̀ ta ló fẹ́ gbé sí tó bá ṣe pé àlejò tó fẹ́ wá gbé nílùú ni àwọn olóyè àwọn ìjòyè àwọn wọn ọkọ yanjú ẹ àwọn ẹ̀tọ́ ní kò sófin nu kò sófin wọn ò ṣe dé kọ́yá wọlé kọ́ wá jalè àbí kọ́ wá kọ́ wá bàbí jẹ́ kò sófin ni wọ́n ṣe odi yípo òlu tí ó bá sófin bó lòdì ṣe dẹ́yìn odi ìlú ó sì níye jẹ́ ń gbà sófin kò sófin ni sọ̀hún Ògúnlọlá Ògúndìran. So ńlọ́sẹ̀ tó pààyàn ni wọ́n wá lọ mú bá bàbá wa olúgbọ́n ọ̀daràn ẹ̀ rèé o lolúgbọ́n ni ah ok ẹ̀sọ́ sì ni mo lè dájọ́ rẹ̀ ṣùgbọ́n ẹ̀sọ́ aláàfin ni èmi náà tún lọ́ba tó jù mí lọ ẹ fi sọwọ́ sọ̀yọ̀ kò sì sófin kò sí lánàá alẹ́ yẹn àfa ẹ̀ jókòó jẹ ọmọdé ni yín nínú mọ̀ ọmọdé nìyí nínú mọ̀ ẹ má sọ̀rọ̀ pàtàn Yorùbá ẹ bá fẹ́ ṣe wáàsí tí wáàsí Yorùbá ta ẹ kó ká kò sófin àmì odi tí wàá yí ìlú po àlejò ò lè wọbẹ̀ àfikọ́ bọ́ ọmọ sí kéèyàn wá sọ fún olúwo yìí pé tó bàbá kò sófin níwòó tí wọ́n bá wá mú ẹ̀sìn Islam wọlé ẹ̀yin odi náà ni ó dúró sí táwọn ìjòyè ìlú ó ti rí i wọ́n wàá lọ sọ fún ọba ọba wàá pe àwọn ìjòyè èmi bá ṣe pé ifá ni wọ́n fi ń béèrè nǹkan àwọn míì bẹ́ẹ̀ tó pé ìforíkorí ni kì í ṣe gbogbo ẹ̀ náà ni wọ́n fi fá béèrè ṣé ká gbà á ẹ̀já gbà á ṣé ká má gbà á ẹ̀ má gbà á ìlú ìpàpọ̀ tí mo lọ mọ́sálásí jímọ̀ mọ́sálásí láàpapọ̀ àtàfin jọ dojúkọra wọn ni wọ́n jọ dojúkọra wọn báyìí tó ṣe pé iná eh, ẹ bá ti bọ́ta láàfin mọ́sálásí lẹ́kùn sí ni ẹ lọ máa wo gbòòlù ìṣẹ̀ báyé ẹ lọ sí sẹ́yìn ẹ lọ wo gbòòlù ìṣẹ̀ tẹ́ ẹ délé Ifẹ̀ kí lè fà ni pé nígbà wọn bá mú ẹ̀sìn Islam dì àwọn ọba òwò ṣé ká gbà á ṣé ká ẹsẹ tí ó rọ̀ lọ́rùn ni bá ti gbé fáfẹ́ sanlẹ̀ wọ́n gbà wọ́n ọba ní ìtulẹ̀ tí wọ́n fi ń kọ́ mọ́sálásí fún wọn. ẹ lọ sí gbogbo òlúlẹ̀ Yorùbá kẹ́nìkan wá jáde pé ilẹ̀ mẹ́sà ayẹyẹ sọ àwọn ìlú ìgbàlódé o àwọn ìlú ìṣẹ̀ǹbáyé ni o ilẹ̀ mẹ́sálásì ilẹ̀ agboolé wa ni ọba ní ìtulẹ̀ fún wọn wọn ó sì dá ifá wáá ṣé ká gba àfa nígbà fábá ni wọ́n gbà bẹ́ẹ̀ náà ṣe ń níbi tẹ́ ti ń pe àwọn alálẹ̀ yìí ìbílẹ̀ fẹ́ níbi tí ì máa pe ọba ọ̀run ọlọ́run ẹni tó ní ayé tó ní ọ̀run ọlọ́run mi ìní mọ́sálásí Ifá náà wọ́n fi dá ibo ni ká tulẹ̀ sí fún wọn ìbẹ́yìn náà lẹ́ka àdíìsì fún wa pé nígbà táwọn ẹbí dé Mẹ̀dínà ràkúnmí rẹ̀ ibi tó kúnlẹ̀ sí lójúwèé ibi tí wọ́n kọ́ mọ́sálásí sí ẹ sì ní òsì mọ̀ kí ló dé pé ràkúnmí ní jẹ́ wọ́n mọ ibi tí wọ́n kọ́ mọ́sálásí sí sí ànábì ò lè sọ fún wọn jájókòó jẹ́ ìmọ̀júmọ̀ lọ ànábì ò sì takò gbogbo tá a bá ti rí ìtọ́ bá jẹ́ bọ́ni ká yọ kúrò ká lò mọ́ sáyẹ́ǹsì wọ́n gbé fásánlẹ̀ ọ̀nà ọ̀dà ọkọ̀ bínú àwa jáde ta àwa wo weather forecast gbọ́dọ̀ lójú ọjọ́ òsì rí lọ́la ah òun yóò pọ̀ ah òun yóò mú lọ́la ah títí yìí yóò pọ̀ ó sì ń gbà yóò ń gbọ́ ìtàn bàbá wa wá ń dà wá òun ni a mọ̀ gbàgbọ́ torí pé kí ni wọn modernize ẹ̀ bá a bí wọn kí ni wọ́n bá débẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn onímọ̀ àwọn olóòṣà gbogbo ẹ̀rọ àwọn nǹkan àjogúnbá gbogbo oríṣiríṣi áàpù náà wọ́n wà ní à ń lò lòlòlòlò. ìrọ̀ òun lẹ̀ tí ìpa fún wa ṣèbí online gbé wà bẹ́ẹ̀ bá ya fọ́tò yọ̀ wọ̀ ná bẹ́ẹ̀ fi fọ́tò kọ́lé yọ̀ wọ̀ ná ìbí fọ́tò náà gbogbo wa wá ń lò ní ìsìn àbẹ́lẹ̀ ò tún ju fọ́tò lọ ìbí fọ́tò àti ẹ̀gbẹ́ kọ́lé lẹ̀ nínú eléyìí táwa gbé kọ́ gbogbo àgbáyé ń kọ́ alìjẹ̀nu mọ́lò ni o ọpọlọ ni o tẹkọ́lọ́jì ni ọ̀dà wa sọ ti ń ṣiṣẹ́ tẹ́ ẹ fi rí mi wò lára fóònù mo wá gbogbo tí wọ́n tó pọ̀ èwo ní jẹ́ tó gbọ́dọ̀ bá ti yọ ilé èkó bẹ́ẹ̀ fi ní rí mi wò mọ́. pléènì ń fò ẹ̀sìn bẹ̀rù ọlọ́run káwa ronú ìwọ̀nba táwa ní tó kù ẹ̀yin náà lẹ́yọ pọ́npọ́ pọ́npọ́ lu ọ̀pọ̀lọpọ̀ táyẹ̀ fi já bá ọ̀pọ̀lọpọ̀ tó yẹ ká bá ẹ̀tọ́ wá fẹ́ ìtawà tó wá ń kó jọ pé kọ́mọ́ bàjẹ́ ká lè rí nǹkan lò ẹ̀tọ́ wá fẹ́ bàjẹ́ ànígbà fún yín ànígbà fún yín pẹ̀lú ògbọ́lọ́ ń play wá sí àfáì ń ṣàlàyé lẹ́yìn kọ̀ọ̀kan mo dúpẹ́ àwọn fún ọgbẹ́ yìí tẹ̀sí alátìlẹyìn wa lọ sí ìlú ìpàpọ̀ mo dúpẹ́ gidi gan ni tá a bá ti ń pè wá ìjà máa dá wa lóhùn pàápàá tá a bá wọnú stúdíò yìí nítòfin àwọn iná iná ńlá kan <laughs> iná márùn ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ti wà nínú stúdíò yìí àwọn tó ti wà níbi ìlara wọn lóògùn gbàgbà àti kìíní bíi bíi agbòrò United Kingdom eh, wọ́n tó kó aṣọ fún ọmọ wa yóò tó dé ìyá mi ọ̀rá lẹ́wà wọ́n tó kó aṣọ wọ́n tó kó aṣọ ránṣẹ́ mo dúpẹ́ o mo dúpẹ́ o bẹ́ẹ̀ ṣe ń ṣe àtìlẹ́yìn fún wa ọlọ́run ní ilẹ̀ yorùbá ò ní bàjẹ́ o yẹ ká fi ìfẹ́ sí i àti mùsùlùmí àti kírísítẹ̀nì àti ẹlẹ́sìn ìbílẹ̀ kò sí tọ́lọ̀ fi ro ọ̀yàn ànábì muhammed sọ́sílà fáwa ìwà ni làkọ́dí kánà nàkún fẹ́rọ̀ sólù láì kò sí ìwà tó ń ọlọ́run wá tún ló bẹ̀ pé ẹ fún ẹni tó bá fẹ́ pàdé èmi ọlọ́run ìwà dáadáa bá a sì bára ẹni sí ọlọ́run tó sọ pé ẹ má bú òòṣà àwọn kó má bàa bọ́ lọ́run bọ́ bá bú bàbá oníṣègùn tó bá bú ànábì àbọ̀ bá bọ́ lọ́run wọ́n ló fà á ìjà ló làákàyè nítorí bá a ti pọ̀ àwọn ìlú kan ń bẹ tí wọ́n mọ tí ń jẹ́ Islam ẹlòmíì ọ̀gbọ́ Islam ìjọ tó ti délé ayé wọ́n sì ti ń bá a bọ̀ sí pé ẹ lọ sáwọn ìlú bíi àwọn àgbèríko bíi bẹ ní China wọ́n bẹ ní India ẹ lọ sáwọn ìlú bíi báwa lúdú ṣe rí àwọn ìlú mi ìbẹ́ tó sọ pé tẹlòmíì tọ́lọ́run ní kó ti da iye tẹlifíṣàn ẹlòmíì ń rí wa ni kò ní dúdú rí kò ní dúdú rí báyìí pé mo wá pàdé dúdú o kò ní rí ṣé gbogbo àwa tá à ń bẹ nílé èèyàn dúdú iná ẹ̀ lárí funfun rí lárí funfun rí ní wọ́n náà wọn àwọn tó wà ń gbèríko ẹni bẹ́ẹ̀ bá sì dá àwọn bòmíì lẹ́kùn ẹ̀rọ pàwọn funfun lónìí bẹ̀ ni àwọn ọmọ rí báwọn tó wà ní ọ̀nà oko lọ́nà ìgbèríko tẹ́lómi bá ń wò tó bá wá rí yóò wá máa tẹjú mọ́ kì í ṣe pé aró oko rí tí ò rírí lórí rí tí ò rírí lórí ọ̀dà mi ìgbà tí bàbá wa ọba olóòkúta màkàmà àwọn ìyàwó wọn wá ń bọ̀ láti France helicopter wa gbé wọn látẹ̀kù wọn ni wọ́n wá bà sí kúta ẹnìkan wa mo wá pòsè ẹnìkan wa ní ẹyin ṣé pléènì ní jọyín lójú ó ti jọba bá tiẹ̀ lójú ti jọba bá tèmi náà lójú tèmi náà lójú nígbà mo kọ́kọ́ dé èkó nígbà mo àkékeré tọrọ ànílé lágége tí èmi sì wá láti ìbàdàn sẹ́mi tí mò ń gòkè alú tó ṣe pé léèlè kọ̀ọ̀kan tí ọba fò lálákíá gan ìn nígbàriwo rẹ̀ mi tó jìnà dé lágége sì ni pléènì ọ̀ wálẹ̀ dáadáa táìmọ̀ kàjẹ́ kọ sí i iná ti lọ fún àwọn pléènì tẹ̀tẹ̀ náà ní ìsìn ìdá àwọn ọ̀pariwo mọ́ bíi ti jọ̀hún ìmọ̀ ń gbójú òkè ìmọ̀ ń gbójú òkè yìí torí pé ìrírí kọ̀ wálẹ̀ tó báyìí rí èyí táwa máa ń rí bíi síbí ìmùkọ ni tí ó lo òkè gbòòrò táwọn wo bíi síbí ìmùkọ gbogbo èrò wa iná ẹ̀ ní pé téèyàn bá ṣèwádìí lórí àwa táwa ń bà nípa àkéré gbogbo èrò wa ni pé tá a bá ní plẹ̀ nílẹ̀ ga alẹ́ mọ̀mọ̀ pé táwọn wò lókè ni àtàbà ti rí nínú fíìmù torí bá rò pé táàkàn mú táàjù sí àpò ni ànímọ̀ pé rò ń bẹ́nu ẹ̀ rẹpẹtẹ níjọ́ mo wá kọ́ wá rí pléènì tó ṣé ìta máa ń wò títí rè àdúrà àwọn èèyàn tí máa ń ni ní ìmọ̀nù béèyàn bá ṣe rí nǹkan mọ ni ó ṣe ròyìn mọ iná ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ fi ń sọ ẹ fi ń sọ ìmọ̀ fi ń nù fi ń sọ ìmọ̀ ọlọ́run ti lónìí wọn ní kí ni kan ẹ bá débẹ̀ yọ wọlé kí làwọn àfọwọ́ ti sọ́nlẹ̀ Yorùbá wọ́n ní bẹ́ẹ̀ yẹn bá gbélé tí wọ́n rẹ́ kéèyàn kọ́lé tán kéèyàn wá rẹ̀ kéèyàn fi sìmẹ́ǹtì rẹ̀ wọ́n ní yọ wọlé wọ́n bá bá àfa rẹ̀ kí ló dé kò ní jálá àgbọ̀ ọmọ ráyè sùn àfa àwo ọmọ àfa àtọ́sọ àìran rẹ̀ lónìí tí wọ́n lè gbélé alámọ̀ báyé bá ṣe ń yí ni ká máa báyé yí wọ́n ní bí èèyàn bá jẹ búrẹ́dì ńgbà náà wọ́n ní yọ ọ̀wọ́ náà kí ló sì fà á ẹmu wọn fi ń po fúláwà ńgbà náà ẹmu wọn fi máa ń pò gbogbo ẹ̀rù ẹ wá wo ibi tí mọ̀ ìjìnlẹ̀ ti dé lónìí ìbí làwọn kan náà ṣe àwọn ò ní wọ mọ́tò àwọn ọmọ fẹsẹ̀ rìn àkúnmí làwọn ọmọ gòkè tí wọ́n ń gun àkúnmí ní mẹ́kà ni wọ́n ń gun àkúnmí nínú kábà nígboro mẹ́kà tí wọ́n ń gùn tí wọ́n ń gun àkúnmí nínú ìgboro ẹ̀yìn odi wọn ò ti máa gùn ẹ̀yìn odi wọn ti máa gùn wípé Islam ẹ̀sìn ẹ̀sìn ọ̀sọ́wádòpòlú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà nímọ̀ tiwọn sáyẹ́ǹsì ń bẹ lọ́dọ̀ wọn nígbà wọn ní kò sí geography nílẹ̀ Yorùbá mo dẹ̀ rẹ́rìn rẹ́rìn rẹ́rìn mo wá lọ nígbà tẹ́mi àtọ́jú tó lé ẹ̀rí fídíò àwa dé sẹ́yìn ẹ wo àwọn òkè tó yípo sẹ́yìn mo ní geographical area kọ́lẹ́ pé bẹ́ẹ̀ àwọn tẹ́ni wọn ò ní geography ló tẹ́ni wọn ò mọ ifọ̀ ọ̀mọ geography bó wọn ṣe wá bẹ́ẹ̀ o bó wọn ṣe mọ̀ pé òkè yí gbogbo bẹ́ẹ̀ ń kí tí kì í bá sì ṣe pé àsìkò tó ṣe pé wọ́n ti kọ́lé ilé ti wá fẹ̀ níjọ́ àwọn èèyàn ò lè mọ̀ yìí pé òkè ló yípo bó làwọn bàbá yìí ṣe wá mọ̀ wọ́n sì ẹ̀wọ́ àwòye báàlì tó po òkè fi yípo débi odò débi tí wọ́n wà tó lọ gbòdì ìlú sí àwọn bàbá kò sí mọ̀ sí mọ̀ geography kí wọ́n tó ń pè geography o tí wọ́n tún ń pè geography mo dúpẹ́ o lẹ́yìn tẹ́ ẹ ṣe àtìlẹ́yìn wa lọ sílùú ìpàkú mo dúpẹ́ gidi gan ni bẹ́ẹ̀ sì jẹ́ kí ojú ó tì wá lẹ́ẹ̀kan sí mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá mi kábíyèsí ọba ẹlẹ́yin gbòòtì ìpàkú ọba yẹkin adémọ́lá àdìsá abíóyè kejì mo dúpẹ́ lọ́wọ́ gbọmọ ìpàkú pátá mo sì dúpẹ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ ọláìtàn ọlátẹ́jú david àti ayé bá wọn mo dúpẹ́ o fún ìtọ́jú mi. tó àbọ̀ mi mà rèé o àbọ̀ mi mà rèé o mo jí sẹ́tà ẹ̀ràn mi àbọ̀ mi mà rèé o mo bẹ̀rù àgbà. tó náà títí gbàdá tó pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtánlẹ̀ ìbàdàn olóyè Laji Abbas ìtẹ́jà àfẹsẹ̀ so ni sọ pé ejò kò ní rọrùn rèpè láyè kó dúró ire o. ilẹ̀ Ìbàdàn olóyè Haji Abbas ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbayì asọ̀tàn lóye o iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn tó fún ẹ lóye yìí èyí tó tọ́ sí ẹ ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn